السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده سبحانه وتعالى ونثني عليه كما ينبغي لعظمته وجلاله وهو إله واحد إله أحد إله فرد إله صمد إله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إله خلق الخلق إله يرزق الخلق إله يميت الخلق إله يبعث الخلق إله يجزي كل نفس ولقد قال جل من قائل لتجزى كل نفس بما تسعى ثم نشهد بأنه سبحانه وتعالى خلقنا فذاك توحيد الربوبيه ولم يتركنا عبثا بل أرسل إلينا الرسل وجعل خاتم هؤلاء الرسل نبينا محمد صلى الله تعالى عليه وسلم فقال والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا يعني إن الله سبحانه وتعالى أقر بأنه بنفسه هو الذي أرسل هذا الرسول ليبين لنا يعني كيف نعامل الله سبحانه وتعالى وجعلنا نعرف بأنه ما خلقنا والجن إلا للعبادة فقال في سورة الزاريات وما خلقت الجن والإنس إلا ليعبدوني ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وهو الذي يتولى رزق العباد عبده أم لم يعبده فامشوا في مناكبها وكلوا من رزقه من رزق من من رزق الله فالذي يطلب الرزق من غير الله سبحانه وتعالى فإنما يتعب نفسه لأن الله سبحانه وتعالى بيده الرزق بيده الخير وهو على كل شيء قدير ولم يوكل هذه الأرزاق إلى أي خلق من المخلوقات بل هو الذي يتولى ذلك بنفسه وأقر ذلك فقال هو الذي يوسع الرزق لمن يشاء ويقدر هذه الأمور هذه الشؤون كلها ما بيد ما بيد أحد وما بيد خلق من المخلوقات بل بيد الله سبحانه وتعالى فقال ومن يتوكل على الله فهو حسبه ويرزقه من حيث لا يحتسب إن الله بالغ أمره وفي آية إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا فالإنسان والمسلم إذا اعتمد على هذه الآيات التي تدلنا على أن أرزاقنا على الله سبحانه وتعالى يتوكل على الله حق توكله فقال المصطفى صلوات الله وسلامه عليه لو توكلتم على الله حق توكله لرزقكم كما كما يرزق الطير يخرج جياعا ويرجع بطانا يعني الطير وهناك مثل يربوي هناك مثل يربوي يقولون فيه يقول فيه يربويون بأن أي نساس أنجى أم فهذا حديث الرسول قال لو توكلتم على الله حق توكله لرزقكم كما رزق كما يرزق الطير يرزق يخرج جياعا ويرجع بطانا يعني ليس عنده ما ياكل ليس عنده كبير ولا يجعل الطير شيئا لا يجعل كدرا على النار كأنه يريد أن يطبخ وهو يأكل فمن الذي يؤتيه الذي يأكله الله سبحانه وتعالى الذي يرزقكم عندما كنا الجنه في بطون أمهاتنا وهو يتولى الحفظ فقال إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين اللهم اجعلنا من الصالحين عباد الله ينبغي لنا أن نعرف وأن نرجع إلى تعريف التقوى الذي جاء به سيدنا علي رضي الله تعالى عنه فقال التقوى أربعة أشياء الخوف من الجليل والرضا بالقليل والاستعداد ليوم الرحيل والعمل بالتنزيل فانتهى هذا هو التقوى التقوى أربعة أشياء الخوف من الجليل الذين جاءوا الذين جاءوا بتعريفات لكلمة التقوى الذي اعتمد عليه العلماء وهذا التعريف الذي جاء به سيدنا علي رضي الله تعالى عنه وأرضاه لأنه قال إن التقوى هو الخوف من الجليل والرضا بالقليل والعمل بالتنزيل والاستعداد ليوم الرحيل انتهى الإنسان يخاف من الله سبحانه وتعالى فمن خاف الله يخافه كل شيء والرضا بالقليل إذا أعطاه الله قليلا يعرف ويقتنع ويعتمد على الله سبحانه وتعالى ويتوكل ويتمنى من الله سبحانه وتعالى إذا أراد الزيادة لا يطلب الزيادة إلا من الله سبحانه وتعالى كالأنبياء تراهم والوارثون برسل الله أجمعهم فما حديثهم إلا عن الله كالأنبياء تراهم في محارمهم لا يسألون من الله سوى الله الأولياء أولياء الله لأجل هذا قال الله في حقهم إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون كيف يكون عليهم خوف وكيف يحزنون عندما اعتمدوا وتوكلوا على الله سبحانه وتعالى وعرف وعرفوا حق المعرفة بأن ما أراد الله بهم إذا أراد الله بهم خيرا ليس هناك من مانع لأجل هذا من الأذكار الذي من الأذكار التي يعني نذكرها بعد الصلوات الخمس اللهم لا مانع لمن منعته لا لا لا لا مانع إذا منح الله ليس هناك من مانع وإذا منع الله ليس هناك من مانع أنتم السادات أنتم العلماء عرفتم الفرق بين المنح المنحة والمنع بالعين وبالحاء منحة هذا ما يسمى بسكولاشيب في اللغة الإنجليزية إذا منح الله ليس هناك من مانع وإذا منع الله ليس هناك من مانع ما يفتح الله للناس من رحمة فلا ممسك له من أكرمه الله فليس من فليس من, من يهينه ومن أهانه الله فليس ممن يكرمه تبارك تلا معتن لشيء منعته وليس لمن أعطيت يا ربي مانع لأجل هذا الإنسان المسلم إذا عرف هذا واعتمد على ذلك وعرف بأن الله سبحانه وتعالى خالقه ẹjẹ́ bàbá ọmọ bọ̀wá yọ ẹ̀ ẹ̀rọ ẹ̀bá لأن الله سبحانه وتعالى خالقه ورازقه يطلب من الله العونة ويطلب من الله السعادة ويطلب من الله أي شيء كان يحتاج إليه أسأله سبحانه وتعالى أن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه فإن الله سبحانه وتعالى يعمرنا بالعدل والإيسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تشكرون فإن الله سبحانه وتعالى قال لمصطفى صلى الله عليه وسلم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا لا يأتي إخوة الإيمان لا يأتي بعد المغفرة إلا الرحمة اعتمدوا وارجعوا إلى ما قاله سبحانه وتعالى في سورة النوح فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمردكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا فمعاوية يعظ الناس فجاءوا أحد قال إنه يحتاج إلى رزق فقال استغفر الله جاء هذا قال إنه يحتاج إلى اللبن قال استغفر الله جاء هذا قال إنه يحتاج إلى الحفظ وإنه يخاف ويريد الأمن من الخوف قال استغفر الله فسأل سائل هذا جاء بحاجة وأمرته بالاستغفار, بالاستغفار وذاك جاء بحاجة سوى الذي جاء به الأول فأمرته بالاستغفار فجاء ثالث أولى جاءوا بحوائج مختلفة وعملتهم بشيء واحد قال ألم تعلموا وتتدبروا قوله سبحانه وتعالى فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وعندما أبين لكم هذه الخطبة سأقص عليكم قصة صبي مع الحجاج بن يوسف نسأله السلامة ونسأل الله سبحانه وتعالى أن يبارك فينا وألا يجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا وألا يسلط علينا من لا يخافه ولا يرحمنا فإنه قادر على ذلك وبالإجابة جدير وهو عليه يسير ولا حول ولا قوة إلا بالله أدوكم الله Allah tó jẹ́ pé àìdúpẹ́ fún yóò hùn yàn ni ọba tó jẹ́ wípé ìdúpẹ́ fún rẹ̀ tá a bá ń dúpẹ́ fún kìí ṣe pé ó ní nǹkan kan tí ó lékún lọ́lá fún tí gbogbo èèyàn bá làwọn ò dúpẹ́ fún kò lè dínkù lọ́lá ọba títí ń dúpẹ́ fún rárá rẹ̀ kó tó dà nǹkan kan ni. ọba tó dá gbogbo nǹkan tí èsì pé ní nǹkan kan gbogbo nǹkan tọ́lọ́run ọba dá ló ní ìdìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run ọba fi ń jẹ́ ọba tí ò sí tí òrónú kàn ní jẹ́ bẹ́ẹ̀ nínú orúkọ ọlọ́run gbogbo orúkọ ọlọ́run pátápátá ló dára ọlọ́run kan ọ tó ń bá ti ń tu owó ìjọba yìí tó ń fẹ́ ra lẹ̀ ohun ìríra mọ̀nà lọ́mọ ẹ̀bẹ́ lọ́hùn ọ̀nà ẹ̀dá fún kí láàlú máa sa ó sì máa kéwu níwọ̀nba bíi tèmi náà máa ní kọ́lọ́mọ́ sa yá dọ́ọ̀rù wọ́n wá ní anìfúnla yá dọ́ọ̀rù à dọ́ọ̀rù ìtumọ̀ rẹ̀ ni pé ọba ti fara nìyàn ẹ́ lọ́mọ sa à òun bẹ́ẹ̀ mo wá rọra pèsè àkíyèsí pé ṣé kéwu ni à muhumalu wà mustamalu wà muhumalu òun ni bí wọ́n ṣe ń lo nǹkan tẹ́lẹ̀ mustamal òun ni bí wọ́n ṣe ń lò ní ìsìn tó bá lọ wo dọ́ọ̀rù tó bá lọ wo dọ́ọ̀rù àwọn èèyàn àwọn tọ́lọ̀ sànú wọ́n ń kíyèsí bọ́lọ̀ ṣe ń jẹ gan o tó lọ wo dọ́ọ̀rù dọ́ọ̀ alif rọ dọ́ọ̀rù subhanallah tọ́ba wa lọ wo ohun tí wọ́n lọ ń wá yìí árídù mo wá ní ntọ́ olóòní yìí árídù ilẹ̀ ọya kọ́ọ̀lẹ̀ kì í rí ní lọ́dúnbáwá ọwọ́ akọ alifrọ̀ bọ̀ ardu ilẹ̀ land àbí alifrọ̀ bọ̀ mo wá ní ọya lọ wo dọ́ọ̀rù okọ̀ ọlọ́run kí ni ọlọ́run fi tójọ alifrọ̀ bọ̀ dọ́ọ̀rọ̀ alif dọ́ọ̀rù ṣé ọmọ ṣe o ó ní à lọ́ọ́ máa sá lọ́ba lọ yàtọ̀ yàtọ̀ yàtọ̀ lọ́lọ́mọba bọ̀ nílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí lẹ́lẹ́ lọ́ọ́ máa sá bẹ́ẹ̀ yàtọ̀ yàtọ̀ yàtọ̀ àìlágbọ̀yé òun ni tẹ́yìn tí wọ́n bá pé ẹ ṣàdúrà fún anisi tẹ́yìn tàbátí adé àbí lọ́wọ́ bá àìpé èpè èpè tàbátí adé èsèpè èpè ní fẹ́ni tọ́lọ́ ń lò lépè fún nǹkan mi yóò jẹ fún ẹni tí ó bá ṣiṣẹ́ tí ẹni tó ń ṣe so ọ̀rọ̀ ọlọ́run ò dàrú rárá àwa là ń dàrú mọ́ra wa lọ́wọ́ so ọlọ́run ọba yìí gbogbo nǹkan níbẹ̀ ní nkíà rẹ̀ yín sọ àyà kan fún yín lónìí ọ̀rọ̀ tí mo sọ fún ìjẹ̀jọ́ insha Allah ọlọ́run ti rán mi sí yín ẹrú ọlọ́run tí a gbéṣẹ́ náà lé lọ́wọ́ kọ́ lọ tẹ̀ wá ó ti tẹ̀ wá kọ́ lọ́run fún lálùbáríkà bá a ṣe máa ṣe nìyẹn tí kò fi ní jẹ́ pé ìbálẹ́jọ́ bú fún wa níjọ́ gbéra kìámà torí pé gbogbo ẹni tí ó bá mọ ọ̀nà tára fi lè dẹ mùsùlùmí kan tàbí àwùjọ mùsùlùmí tí ó bá ṣe ọlọ́run ó bi léèrè níjọ́ gbéra kìámà torí ẹ̀ lọ́lọ́run ọba fi lọ́ọ́ fi ẹ̀mí gígùn àlàáfíà ara ìgbélé ayé rọrùn sí di sàrà torí pé ìtọ́ lágbára jù tẹ́mi èèyàn fẹ́ fi ilẹ̀ ní téèyàn bá ní láti fi ṣe sàrà lànàbí fi sọ pé asọ́dàkọ̀tú tutifiu gàdábàláhì kámá yutifiu lèmọ́ ònàrà sàrà àti ṣe ń máa pa ìbínú ọlọ́run kò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yàn bómi ṣe máa paná ìbínú ọlọ́run kéèyàn fẹ́ jẹ kọ́mọ̀ rí jẹ ìbínú ọlọ́run kéèyàn mọ̀rọ̀ ọmọ jẹ́ fáwọn tó bí àfọwọ́fà bú ni kéèyàn mọ̀ rí bàbá jẹ́ fáwọn tó bí kéèyàn má rọkọ jẹ so gbogbo àwọn nǹkan yìí àwọn ọ̀nà tí a fi lè bọ́ ń bẹ̀ ànábì sàlàyé rẹ̀ fún sallallahu alaihi wasallam ìlọ́lọ́wọ́n bá fi sọ wípé ẹnìkankan ò ní jẹ́ ẹni tí ó láwùjáre nínú gbogbo ẹ̀dá níjọ́ gbẹ̀dà kìámọ̀ torí pé òun ti rán ànábì iṣẹ́ yẹn dẹ̀ pé ànábì dẹ̀ jẹ́ pé sallallahu alayhi wa sallam gbogbo ọ̀rọ̀ gbèsè ayé wa ànábì bá wa fọ́ kàn án kò sí nǹkan kan tá a lè ṣe lónìí tọ́jẹ́ pẹ́ńpẹ́ kankan tí ó wà jẹ́ pé tuntun ni tọ́jẹ́ pé kìí ṣe pé ànábì ti bá wa ṣe sallallahu alayhi wa sallam lórí ọ̀rọ̀ ayé wa lórí ọ̀rọ̀ ìyàwó wa lórí ọ̀rọ̀ àwọn ọmọ lórí ọ̀rọ̀ òbí wa ọmọ sóbì bòbí sọ́mọ ọkọ síyàwó ìyàwó sọ́kọ ẹ̀gbọ́n sábúrò àbúrò sẹ́gbọ́n gbogbo ẹ̀ lọ́wọ́ bá ti yanjú tànàbí sì practice ẹ̀ fún wa pé bẹ́ẹ̀ ṣe máa ṣe ní sallallahu alayhi wa sallam àwọn nǹkan tó tiẹ̀ kéékèèké tó kéré tó yẹ pé èèyàn ò lè ronú lọ bẹ̀ láyé ànábì yanjú ẹ̀ fún wa ká máa wí àwọn nǹkan tó nílà nílò fi jẹ́ wípé nǹkan kan ò lè jẹ́ ẹ̀sìn mọ́ àfi tó bá ti jẹ́sìn gbà yá ànábì àtàwọn sàbẹ̀ wò torí pé ànábì gbìyànjú àwọn sàbẹ̀ yẹn wọ́n gbìyànjú débi pé àwọn nǹkan kéékèèké nǹkan kéékèèké ẹ̀wù bí ìyàwó Aisha fún wa pé òun àtànábì máa wẹ̀ nínú bọ́kẹ́ẹ̀tì kan èyí ń ṣe ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn tí ẹ bá ṣe pé gbogbo nǹkan lọ́rọ̀ ní kàlẹ́ bí ọ̀wá yanjú. ìyàwó Aisha ó ní òun àtànẹ́bì sallallahu alaihi wasallam àwọn máa wẹ̀ nínú igbá kan náà ìyàwó Maimuna náà sọ bẹ́ẹ̀ pé àwọn àtànẹ́bì eléyìí tó túmọ̀ sí pé tálákọ̀ yìí kọ́ sọ pé ẹ ẹ ń tẹ̀yẹ̀ fi máa ń hàn ní kọ́kọ́ àti àwọ̀ máa wẹ̀ kọ́ á sọ pé wọ́n lọ sọ fún wa ànẹ́bì wa ló ti sọ fún wa àbí kí ni tẹ́ ẹ̀ fẹ́ fi halẹ̀ máa ń sìn nínú ayé bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ pé afọ́pọ̀ àti àwọn máa ṣeré pa ànábì àti àwọn ìyàwó rẹ̀ máa ṣeré pa ànábì àti ìyàwó Aisha wọ́n jọ wọ́n jọ bọ́ sí fíìdì tí wọ́n jọ sáré tànàbí kọ́ abá ṣe lè ṣe pẹ̀lú àwọn obìnrin tí ìyàwó Aisha first tànàbí second tí ìyàwó Aisha ah, <laughs> ẹ rò pé kínní <laughs> ọmọ kọjá bẹ́ẹ̀ àmọ̀kànjọ́ ni so ti máa la tó tún di dáadáa tó irú kíní jò ní ẹja tó ṣe ànábì náà ọ̀yà ọ̀yọ̀ máa ṣe go ànábì bá là gbọ̀rọ̀ gbọ̀rọ̀ ìyá bá fẹ́ máa bì ànábì náà kí ló fẹ́ máa bì ṣiṣẹ́ bí wọ́n ń wá òjò ló kàn sùn ni ànábì náà hàdà bí tìlkà. so gbogbo àwọn nǹkan yìí ànábì máa fi kọ́ wa ni pé tìlkà ayáàmù ọjọ́ ayé nùdáwìlù wa àmọ̀jò dúró sójú kan ẹni tá a ní orí jẹ lónìí àmọ̀lẹ́mọ̀jò orí jẹ lọ́la ẹni tí ò rí jẹ lónìí àmọ̀lẹ́sọ́dẹ̀ tí ọmọ bọ́ tilkala ayamu ọlọ́lọ́jọ́ ayé yẹn nu dáwìlú abayinana a máa ń róòlù ẹ̀ báyìí máa ní ẹni tó wà lórí àga lónìí màá lè máa wú ẹlòmíì lórí àga ńlọ́la so gbogbo àwọn nǹkan yìí làdẹ́bí sàlàyé fún wa bí wọ́n ṣe máa ṣe tó yẹ dójú tó yẹ dójú kú báyìí orí ìtàn ànábì báyìí orí ìtàn ìyá wa Aisha báyìí lórí ànábì wa bí wọ́n bá máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yóò máa wọn lára débi pé ìnira fún dé ó sì tún rí bẹ́ẹ̀ tí àwọn aisha ọmọ sọ wípé àwọn àwọn àwọn àwọn ṣeré pa pẹ̀lú ànábì ànábì ṣeré pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ ànábì ṣe báyìí gbogbo àwọn nǹkan yẹn bó ṣe máa jọ jẹun pọ̀ bó ṣe jọ máa ṣe gbogbo ẹ̀ lànábì ṣàlàyé fún wa so ànábì wa ó parí iṣẹ́ nǹkan kan míì tuntun ò tún lè dé ká wá pè lẹ́sìn yìí ti ń fa wàhálà gan-an nù kí àwọn sọ pé nǹkan kan ló ń ṣẹ̀ṣẹ̀ gbédé ní ìsìn pé ànábì ọ̀wá ronú débẹ̀ irọ́ ni ọpọlọ tọ́lọ̀ ń fa nàbí làákàyè tọ́lọ̀ ń fa nàbí ìgbàláyè tọ́lọ̀ ń fa nàbí ìmọ̀ tọ́lọ̀ ń fa nàbí kọjá bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam débi pé gbogbo nǹkan lànàbí ń sàlàyé fún wa pé tọ́rọ̀ bá rí báyìí báyìí tọ́rọ̀ bá rí báyìí sóye lórí bá a ṣe ṣe pẹ̀lú àwọn ọmọ wa tí wọ́n bẹ lé ọkọ ìyàwó Fatima radiyallahu ta'ala anha ànábì lọ́ọ́ máa wò ànábì lọ́ọ́ máa wò ìyàwó Fatima lé ọkọ tó ìdíjọ́ kan tí ànábì sallallahu alaihi wasallam tó dọ́dọ̀ ìyá wa Fatima tó wá rí pé ìyá rù wa Fatima rù kí ló ṣe ọ́ ọkọ mi ń bínú Ali ń bínú anabi wò pé wa àwa tá a jẹ́ ọlá fún ọkọ ọmọ baálẹ̀ ọmọ gómìnà ọmọ kìnnìkan bá baálẹ̀ tẹ gómìnà ànábì délé ọkọ ọmọ rẹ̀ ọwọ́ àdìtọ́ ọmọ rẹ̀ rù á kí ló ṣe ọwọ́ ní ọkọ mi ń bínú ni ẹwẹ̀ kọ́ àwọn ìyàwó táyé o tòde òní bọ́kọ bá ń bínú tó kò lè fún ilé yóò ní ilé òtẹ̀ wàá gbà wọn ọkọ èèyàn bínú lóru yìí o ànábì wa ní bólọkọ rẹ wá wà wọn wá lọ wo ọwájú ibi tí Ali wà ànábì wa bá Ali tó sùn lẹ́ẹ̀lẹ́ẹ̀ ẹ tún wọ mi inú bí kọ wá lu ìbínú pẹ̀lú ìyàwó rẹ̀ nulẹ̀ ó bínú ojú ọ̀nà kó ń bínú bá wá ra wá lù kankan ọ wá lọ bì kan ọ wa Fatima náà lọ asọmọ lọ́rùn pé ń bo òní jáde obìnrin mi ọkọ ọ̀fẹ́ náà ọkọ wò pé ńgbà dénú lé ọkọ bá tún máa sọ pé wọn jáde lọ tilẹ̀ mọ́kọ tún yọ kọ́kọ́ tún kọ́kọ́ méje lu ọ ló lù mí ni mo tẹ̀ fẹ́ lù mí ni ah, bọ́ba yẹ pé ń tọ́ fẹ́nu àyà iná ló sọ ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ ṣé ẹ rí báyìí ọ ẹ ẹ àsúnláwà ni wákìlì ọkọ rí pé ìjà ṣẹlẹ̀ nínú ilé ọkọ jáde pọ́lísì ẹ̀sìn nu ìyàwó náà ṣe bí olórí ibú pé pami ń kú òun náà sílẹ̀kùn mọ́kọ́kọ́ lọ́sọmọ lọ́rùn bàbá ọkọ náà dé tó jẹ́ pé gbogbo ti jẹ́ ọlá lọ́lọ́run fàrẹ̀ bí kéde torí ọlọ́run fi dá yàtọ̀ ọ̀run o ọ̀rọ̀ àsọjù nìyẹn pé torí ànábì lọ́lọ́run fi dá yàtọ̀ ọ̀run náà torí ẹ̀sìn lọ́lọ́run fi dá yàtọ̀ ọ̀run ẹ̀sìn torí ẹ̀ lọ́run fi dá yàtọ̀ ọ̀run ànábì wa débi tí àlì wà ọ wá rí ẹ mọ̀ wò ànábì wa rí tí yẹ̀pẹ̀ ti yí gbogbo ara níbi tínú bídé ó bínú sí rẹ̀ kò jẹ́ kí bínú wọn dalẹ̀ rẹ̀ rú ànábì wa tún wa ànábì wa bá sàwádà ànábì ni ya abaturabi àgbàlagbà ti ń fèpẹ́ sí ya abaturabi sànàbí ìsáwàdà ni ìyá abatura bóun náà ti gbọ́rọ̀ ànábì ó dìde ńlẹ̀ ànábì ní kí ló dé ìyá lọ́sẹ̀ mi ìyàwó mi lọ́sẹ̀ mi ànábì wa wọn apàlà lọlé ànábì wa ní Fatima sọ ara rẹ o sọ ara rẹ o bó o ṣe ń wo yìí nígbà tó ti so ìdílé ọ tá a ti fi ọ fún un òun lọ́lọ́wọ́ béèrè ọ̀rọ̀ rẹ lọ́wọ́ rẹ o tó o bá rí ọ̀nù rẹ̀ lórí dáadáa tó o bá rí ọ̀nù rẹ̀ ìyọnu ọlọ́run ò sí o èmi ò sí ní nǹkan kan tí ń ṣe fún ọmọ rò pé ó ní bàbá tí ó gbà ọ́ lẹ́nu ìyá ọlọ́run o ẹ dákun sẹ́rù ọmọ báwọn ó tún ṣé yóò tún fọkọ rẹ̀ ṣe ṣùgbọ́n nígbà wọn lẹ́sẹ̀ sọ pé ọkọ ọmọ rẹ̀ wọ́n jọ jà gẹ̀lẹ́ ní àbíkọ̀ mọ̀pọ̀ ọláwo ló tó tà nàbí ẹ wo bóyá ṣe pẹ̀lú so gbogbo àwọn nǹkan ìlànà bí yẹjú fún wa sẹ́ni tó jẹ́ pé gbogbo àwọn nǹkan kéékèèké yẹn kò fi lẹ̀ ní ọ̀hà fi nǹkan tó tóbi tó lè jẹ́sìn téèyàn lè torí rẹ̀ sórí ibú lẹ̀ ní ọ̀hà ní sọ so gbogbo nǹkan ìlànà bí yẹjú bá ṣe wọ tọ́ílẹ̀tì bá ṣe jáde tá a bá fẹ́ sùn tá a bá fẹ́ mumi tá a bá fẹ́ jẹun tá a bá fẹ́ wọṣọ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ rà tá a bá fẹ́ bọ́ṣọ tá a bá fẹ́ wọṣọ kò tó gbogbo ẹ̀ lànà bí kọ́ wa ẹ wo oúnjẹ ànábì kọ́ wa débi pé tó esin bá lóúnjẹ wa tá a rí esin tó bà lóúnjẹ wa báyìí ànábì kọ́ wa báyìí ṣe tó bá ti di tó esin bà lóúnjẹ wa báyìí ànábì ní tì tì í bọ̀ tán yanyan sọ̀npọ́kà rẹ sọ pé yàn yàmà ṣùgbọ́n ẹ jẹ́ n sọ fún yín mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run tó ní gbogbo nǹkan táànẹ́bì bá ti lè sọ̀rọ̀ báyìí tí ẹ̀mí rẹ bá ti lè tí ọba bá làákàyè rẹ mu làákàyè rẹ ni ó yà ètè pè padà pé mo máa ń rò pórí mi pé ní àti òpè sọ̀rọ̀ pé yóò dàbí pé kéésì ọba ló ń jẹ kí n tó á kì í bọ̀ adébìnrin ṣe ń sọ fún yín adébìnrin ṣe rí esi tẹ̀ ń wò yẹn bọ́lọ̀ ń ṣe dá pé ìyẹ́ méjì tọ́lọ̀ ń fún un ìyẹ́ kan poison ni ìyẹ́ kan ẹ aporo ni ẹ wà á lè ìwo ni poison ìwo la poro tọ́ba jẹ́ pé poison lè kàn ń bọ̀ bá wulẹ̀ títí méjèèjì bọ̀ ọlọ́run wa fún aporo lágbára ju poison lọ bàdàbí ti sọnù àrẹ́bí ni tọ́ba ti wá kí bọ̀ wá yọ padà jùnú kọ́lẹ́rà kankan ò lè mú ọ wàlọ́hìlàzì káwá sẹ́kẹ́ ẹ̀yàmà èsì tí a ń gún mọ́ oògùn fún ọ̀pọ̀ èsì ebi tá a máa ń pẹ̀ ní tí wọ́n bá fẹ́ lo èsì wọ́n wà da nǹkan bíi ṣúgà lẹ̀ àwọn olóògùn wọ́n da ṣúgà lẹ̀ wọ́n wà ní ká máa pa pa pa pa pa èsì tó wà wọ́n sì lọ́ máa ń tọ́ jẹ ànábì sì ní kó o tí kọ́kọ́ yọ padà ní ẹ̀yàmà so anabi sallallahu alayhi wa sallam gbogbo nǹkan lọ́wọ́ bá ṣàlàyé fún un ló fi jẹ́ wípé salawatullahi wa salamuhu alayhi kò sí ọ̀nà téèyàn lè tọ̀ nínú ìmọ̀ láyé wàláhì tí ò ní bá nàbí iwájú tẹ́ bá lọ sí hasbunallahu wa ni'mal wakil tẹ́ bá lọ sí ọ̀dọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ àwọn onímọ̀ dókítà wọ́n pọ́lísìísì ẹni tó jẹ́ pé dentist ni eyín lọ́lọ́ fún kò lè máa ń pa psychiatric ọlọ́pọlọ ọlọ́pọlọ ò lè máa ń pa eléegun eléegun ò lè máa ń pa aláwọ̀ aláwọ̀ ò lè máa ń pa ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lànà bìí mọ̀ sallallahu alayhi wa sallam tani bá sọ̀rọ̀ mi báyìí yóò sọ̀rọ̀ nípa làákàyè so which is ke doctor ńlàkàyè lànàbì tani bí bá sọ̀rọ̀ mi báyìí yóò sọ̀rọ̀ nípa ojú ẹ bá ànábì ní ẹ bá ń wo nǹkan green nǹkan alhadra nǹkan green ojú yóò máa clear ṣebí pọ́lísì làwọn èèbò mú tí wọ́n fi lè má gbé fúláwà arábìnrin tí a bá wo nǹkan green báyìí nǹkan green nǹkan tó green nínú àwọ̀ green ojú yóò máa clear anabi sọ sallallahu alayhi wa sallam ẹ bá anabi sọ fún wa pé ẹ má fẹ́ gbẹ́ left ẹ má fi sùn ṣé bíbẹ̀ ni áàtì wà ibẹ̀ lọ́kàn wà ẹgbẹ́ ọ̀tún báyìí ni ẹ máa fi sùn ló fi pé tí stroke bá mú yẹn ní apá left ẹsẹ̀ left ó máa ń le ju ti right lọ torí pé bẹ́ẹ̀ ni áàtì wà àníbi ni ẹ má máa fẹ̀gbẹ́ lẹ́fì sùn àfi tọ́ba jẹ́ wípé ńgbẹ́ ẹ̀sùn lẹ́yìn mọ̀gbà tọ́lọ́ yìí gbogbo ntẹ́yìn ọba sì mọ̀ tọ́ba fi ṣe ọlọ́run níbi nínú oore tọ́lọ́ ṣe fáwọn mùsùlùmí nù mọ̀ wá ní utakalif mẹ́ta ni alisikra anisiyanu walijahan gbogbo ntọ́lọ́ ọba jẹ́ kí ìmọ̀ èèyàn ò débẹ̀ kò ní bíyàn gbogbo tọ́ba yẹ pé èèyàn gbàgbé ni ọlọ́run ní bíyàn tọ́jẹ́ kọ́ torí òun nìkan nígbàgbé òsì lọ́rọ̀ rẹ̀ gbogbo ntọ́lọ́wọ́n bá já pátá kò sí ntọ́lọ́wọ́n yọ̀ǹda àgbàgbé fún ó ní sanukuri uka a máa ké fún anabi falatansa ò gbàgbé illa ma sha Allah àfi tọ́lọ́wọ́n bá fẹ́ kọ́ gbàgbé innahu ya'lamul jahara wa ma yakhfa àti kọ̀rọ̀ àti gbangba Ọlọ́run nìkan ló gbogbo ẹ̀. so gbogbo àwọn nǹkan yìí ẹ̀rí bá anabi ṣe ń sọ mo ń sọ̀rọ̀ kan lánàá mo wà pẹ̀lú àwọn lẹ́kítọ́rà kan University of Ibadan lánàá àwa ń sọ̀rọ̀ wọn wá ní àgọ́mọ àgbo kan mọ́lẹ́mì yìí lò kì í ṣe pé ìwọ ni o gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan àrùn tí wọ́n bá ti fi nǹkan èèwọ̀ ṣe kì í ṣe ìwọ̀ fún mùsùlùmí o àgbo tí wọ́n kì tí wọn ò fi ọtí kì í kì í ṣèwọ̀ fún mùsùlùmí tí wọ́n fẹ́ mu kì í kì í ṣèwọ̀ fún mùsùlùmí tí ò ní nǹkan ẹlẹ́dẹ̀ nú tí ò lẹ́jẹ̀ nú kì í ṣèwọ̀ fún mùsùlùmí wọ́n fomi kí àgbo lò dáadáa wọ́n gbàgùn mu lò dáadáa gbogbo nǹkan àìsàn gbogbo ẹ̀ ọlọ́run ò sọ pé ìwọ ni fún mùsùlùmí àwa ń sọ̀rọ̀ kẹ̀kẹ́ mo wá ní wá ní kí ló dé mo wá ní èmi ń tèmi ànábì sọ kankan fún wa gbogbo ẹni títà bàbá máa dà láàmú láyé ànábì ní kọ́ máa ké suratul àlá sábì sábì isma rabbikal àlá ànábì ní kíra àtúwà tó zílù bàwá síra tọ́ ọ bá ń ké jẹ̀díjàdí ò dẹ̀ ọ́ láàmú sábì isma rabbikal àlá ó rò pé ọ̀rọ̀ pé ẹ wà lìjẹ́ náà ẹ bá wọ náà nìkan ni kùránì wà fún ni ayé rẹ gan bí ó ṣe dáa gan àìríjẹ gan kùránì wà fún kì í ṣe kùránì kọ́ ọmọkẹ́ láti bẹ̀rẹ̀ dópin mò ń wí o kùránì kọ́ ọmọkẹ́ láti fájà sí nọ́ọ̀sì ìyẹn tìláwà ni àlìjánà nìkan lànà ìbí náà fìyẹn wá àmọ́ supplications wà àwọn kẹ́kọ̀ọ́ kan wà tọ́lọ́ ń júwe fànàbí tó sì yọ̀ǹda rẹ̀ fáwa náà ọ̀fẹ́ kọ́ wa yóò bá àsìkò náà láwa nímọ̀ lọ́ọ́ ọ̀fẹ́ kápá yọ́ká ọ bẹ̀rẹ̀bì falaki bẹ̀rẹ̀bì nẹ́ẹ̀sì bẹ́ẹ̀ wọ́n ń sàṣẹ ọ̀fẹ́ kọ́ máa dá padà wàlá yàyí kùlù mẹ́kìrù sẹ́yìn ìlàbí àlì bẹ́ẹ̀ ìfẹ́ kí àwọn ìpátá wọn kẹrìnkẹ ní usubi rọ́bì wà rọ́bì kún mi kún ńlá yìí mẹ́nu bí yomi lè sábì ọ wà ń bẹ̀ mọ fẹ́ máa lówó ni ìbálẹ̀ àdáwò mọ̀ bùsùn sọ̀tà ni yòó fi kó káyìfà yàṣà o wàlà zi dáná kàfíra ọ wà ń mọ fẹ́ máa lówó ni wà ìmì ṣẹ́yìn ilà ìdáná kàzá yìí nù ọ wà nù kùránì gbogbo ń ta wí yẹn oògùn owó ni ẹ gbọ́nsẹ́ kó lé tó bẹ gbogbo ń tẹ́ ń kóra yín sí o mo ti jókòó látàárọ̀ aago méjìlá mo tó dìde tá a wá bẹ dìde ní sẹ́ tó tó bá sọ́lọ̀ ń pera rẹ̀ ní kọ̀rí bùn ọba tí èsì àgìtì tó sì sún mọ́ ìjù sọ́run yín lọ ìmánì ni ẹ̀mí ẹ̀mí yín ni ọ̀gbà pé yóò ṣe tẹ́mi yín bá ti kọ́kọ́ gbàtàn yẹ́yẹ́ tẹ́ ẹ solidify ìgbàgbọ́ yín ṣé bá ẹ bá rí báwọn àfáà tí ma sọ pé máa sọ́ra rẹ ẹni àtọ̀sí mú tí kàyà sí àtọ̀sí ni ọ̀pá sọ́yẹ ó rí báwọn. wàlọ́yìn bẹ́ẹ̀ ni ti pèlè láàfáà tí ma wí rẹ̀ pé máa tán rẹ ẹni àtọ̀sí mú tí kàyà sí àtọ̀sí ni ọ̀pá dànù ìlànà bì ní kíké súrátù àlàsẹ́bì tùzílù àlùbáwásíra àlùbáwásíra òun ni jẹ̀díjẹ̀dí àlùbáwásíra bìsín kìrọ̀ àtùhá tùzílù àlùbáwásíra tọba ń ké sábì dáadáa tápà ò ní ẹ̀yìn dẹ́dẹ́ ìyàwó rẹ nǹkan kan wá ń ṣe ọ kò ní í sí mọ́. but kí ló fẹ́ ṣe òkúkú kéwù náà tẹ́lẹ̀ a ṣe padà lé kéwù nìyí ọlọ́run ṣe rọrùn ṣáàlà bó ti ẹ̀kọ́ wọn kó torí gbẹ̀gbẹ̀ jẹ̀díjẹ̀dí padà lé kéwù ṣàǹkọ́ ọlọ́run ṣe rọrùn náà ni torí pé sáré bí sọfún àní pé kódà sáni èèyàn ọba dá téèyàn fi bẹ̀rẹ̀ kankan tí bá wá ń ṣe lọ tó bá yí àníyàn rẹ̀ padà ọlọ́run láàánú débi pé yóò sì bá gbà á àníyàn rẹ̀ ọ̀dà tẹ́lẹ̀ o ẹ̀gẹ́t ṣebí sufuyanu tawuri ó sọ bẹ́ẹ̀ imam maliki sọ bẹ́ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ní tá a lámùnà wọ́n ní tọ́lábùnà ilmi lẹ́gẹ́rì ilmi lakin abal ilmu illa an yakuna illa an yakuna illa sofiyanu sawuri afa agbani ọsọ bẹ́ẹ̀ imam maliki afa agbani ọsọ bẹ́ẹ̀ wọ́n ní tọlábìnrin ilma lẹgẹrì ilm wọ́n ní kèé ṣe torí ká lè rí ìmọ̀ lò fẹsìn láti lọ kọ́ mọ̀ bóyá a rí i pé àwọn onímọ̀ wọn àwọn èèyàn láìkí wọn àwọn onímọ̀ ń rówó àwọn onímọ̀ ń wà ń kó gíga làwọn náà fi lọ kọ́ ìmọ̀ wọ́n ní sọ́yìn gbàtà wa rọ́jú kọ tán àwa fẹ́ máa fi ṣe ń ta torí ẹ̀ lọ́kọ̀ ìmọ̀ ni ọ̀wá so tẹ́yẹ̀ bá nímọ̀ sẹ́ni gbogbo jákujàku tí wọ́n bá lè fún yẹn láti kú oúnjẹ ẹsẹ̀ kò nímọ̀ ni ẹ̀yin kárò kò nímọ̀ gbogbo ìgbà tí bá ti ń ka nǹkan o tí bá ti ń débi ẹsẹ̀ tí máa ń sàn nínú rẹ̀ ọmọ àbàjẹ́ tó bá yẹ kó nímọ̀ lóòótọ́ so irú yìí má nìyẹn òun ni gbogbo wa náà níìdì kọjá wípé a gbà pé ń tá a sọ ìbẹ́ẹ̀ ni ẹnìkan náà àwọn àfa ó ń ké kúránì lọ àwọn máa ṣe tàdábùrù ntí jẹ́ tàdábùrù ni ká máa ronú sí ntànké kéèyàn máa ké nǹkan lọ báyìí kó sì máa ronú sí ṣùgbọ́n ọ̀nà wọlé yẹn fẹ́ fà máa ronú sí nígbà tó yẹ pé àwọn olówó tí wọ́n fẹ́ kẹ́ káwọn afọ́ wa bá wọn ka kúránì sí wọ́n wà tí wọ́n one thousand kuraani, tọ́ba ti ka lọ tọ́ba ti ka tán tọ́ba ti ka débi ẹ̀yìn kúránì tọ́ba ti ka lópin tọ́ka one thousand ah owó jẹ mẹ́mẹ́ ọmọ wa kú ṣé ọ àkàtúrò ọlọmọ bẹ́ẹ̀ bá ti mú kọ́lé ọmọ ẹ̀sìn kọ́lé ọmọ yóò ti sẹ́yìn kó lè sọ wá kòkó tó lè mú mi. so tàdábùr ìrònú sí ọwọ́ àkàdébi pé ọlọ́run wa sọ yìí pé ọlọ́run ọba òun lòun dá gbogbo nǹkan òun lòun sì máa bọ gbogbo nǹkan tó ń dá ọlọ́run ni máa bọ gbogbo nǹkan lọ́ba gbéra lọ́ba lọ́nu gbó lọ́ba dúró sínú gbó lọ́ba dúró sínú hùwà pátákà pé òun ti jẹ oúnjẹ alẹ́ yìí ṣùgbọ́n oúnjẹ àárọ̀ ọ̀la ó kú ní táìmù tó máa jẹ òun ò ní jẹ́jẹ́ tí àwọn òun dá ntọ́lọ̀ ń sọ yìí bẹ́ẹ̀ ni kìí ṣe pé ti tàtàkò ìdánwò tàtàkò kọ́ o ntọ́lọ̀ ń sọ yìí bẹ́ẹ̀ ni kéèyàn wá gbẹ̀mí lé bẹ́ẹ̀ lọ́ba lọ inú wa padà. nígbà tó dásìkò ká àwọn kan àwọn tí wọ́n lọ máa tajà láyé ìjọ sẹ̀kọ́ máa fẹsẹ̀ rẹ́rìn kankan ni wọ́n dẹ̀ máa ń pọ̀ ní wọ́n bá ní ah, ẹja sinmi ń bì í ká dáná kankan nígbà wọn wọnú àpáta wọn bá bá ń o kò dáhùn ẹ̀sàlámẹ̀lẹ́kù kò dáhùn good morning kò gbogbo èdè tí máa sọ sí kò dáhùn báyìí ibi tó jòkó nígbà wọn ń ṣe oúnjẹ tí ọtọ́ tí wọ́n jẹun ẹja fọkùnrin ló ń jẹ o kọ́mọ kù bí o wọ́n náà ń jẹ sí kọ̀gbá wọ́n bá ń jẹ oúnjẹ tí lọ nígbà tó ṣèjì kan ni ọ̀gá wọn bá ní ẹ wo fọkùnrin ọmọ dàrin sí alọ́run o ìwọ ìwọ ẹ̀fà lápá yìí ìwọ ìwọ ẹ̀dì lẹ́sẹ̀ mú ìwọ ìwọ ẹ̀là lẹ́nu ìwọ máa kí búrẹ́dì bọ̀ ní wọ́n bá kí búrẹ́dì bọ̀ lẹ́nu lọ́ba bu ẹ̀nu ní sọ pé bídín pa ó lè fi kí n fa o lọ́ba wà gò ó ní déédéé àsìkò tó máa jẹun àárọ̀ gẹ́gẹ́ lẹ kí búrẹ́dì bọ̀ lẹ́nu. òun kéwu débi pọ́lọ̀ ń wí báyìí ni ló ń wá òun kì í ṣe pé mo wá dẹ̀ wò mo wá wá gbà ẹ jẹ́ káwa náà nírú ìmánì báwọn ẹ já nírú ìmánì bẹ́ẹ̀ kéde pé mo fẹ́ dẹ́n tọ́lọ̀ wí wọ́n ọwọ́ àmọ́ tọ́lọ̀ wò kí ni ọ́ ó pé ah, èmi náà fẹ́ gba tọ́lọ̀ ń bá wí mo fẹ́ èmi náà fẹ́ jẹ oúnjẹ ìmánì yẹn lọ́lọ́wọ́ wàá fi báyẹn lò lọ́lọ́wọ́ bá fi sọ fún ànábì nù hadithi kùdùsí pé sọ fún wọn pé ana èmi ọlọ́run inda gọ́ni abdi bíi ntẹ́rù mi bá pè mí màá jẹ́ lọ́dún ẹ̀ ẹ wo ọ̀rọ̀ yẹn kéèsì o mo ṣàlàyé jíjẹ́ àdìsí kùdùsí fún yín o àdìsí tọ́lọ́run ọ̀ràn yẹn sànàbì tọ́lọ́ ń bá nàbì sọ̀rọ̀ direct níjẹ́ àdìsí kùdùsí o ó tún lágbára ju àdìsí rọ̀bánì lọ ó tún lágbára ju àdìsí nàbàwí lọ o àdìsí kùdùsí náà ni rọ̀bánì náà ni ìlàhí kò kà sé kírun ni kò sé kà lẹ́yìn fatia ṣùgbọ́n lágbára ju àdìsí nàbàwí lọ torí pé kò sí pé ará èèyàn kankan ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fáwọn ẹbí dàrẹ́ ti pé sọ fún ọ pé ana èmi ọlọ́run indazọ́ ni abudu ibi ntẹ́rù mi bá pè mí ni màá jẹ́ lọ́dọ̀ ẹ̀ kọ́dà bí mo jẹ́ nǹkan mi ntó ń pè mí ni màá jẹ́ lọ́dọ̀ ẹ̀ ẹrù mi gbà kọlẹ̀ ni mi pé ọlọ́run ò lè ṣe bí mo ṣe lè ṣe tó yìn ní ṣe torí pé yìn lè ṣe ni ọba kò lè ṣe ni mo jẹ́ lọ́dọ̀ ẹ̀ bó ṣe pè mí ni màá jẹ́ fún un. ẹ gbọ́ sẹ́ anẹ ọlọ́ni èmi indazọ́ ni abudu ìntẹ́rù mi bá pè mí ni màá jẹ́ fún o ìntẹ́rù mi bá sọ fún ọ o àgàtì sọ pé kóun tiẹ̀ bí kan láàárọ̀ kò kú lálẹ́ ọba kó bí láàárọ̀ kò kú lálẹ́ náà ni màá jẹ́ sí o ana indazọ ni abudi bi ẹntọni ẹ sọwọ ada fúnra àwọn kankan rí bóyá bí o ṣe rí fúnra àwọn lọ ní orí fóònù náà bí o ṣe jẹ bí o ṣe jẹ lọ́dọ̀ rẹ̀ náà nu o mọlágbára kí n ṣe bá mi o ṣùgbọ́n torí pé mo ṣe jẹ lọ́dọ̀ rẹ̀ nu bẹ́ẹ̀ náà ní ìbá lo ana indazọ ni abudi ìtẹ́rù mi bá rò pé mo jẹ́ ní ìjẹ́ fún un wàá dẹ̀ máa wù sọ fún ọ pé màá wà pẹ̀lú ẹrú mi hínà yàzìkúrù ni gbogbo pàtẹ́rù mi bá ti ń ronú mi màá máa wà pẹ̀lú ẹ̀ ìzàkárà ní fi yìí tẹ́rù mi bá rántí mi nínú ẹ̀mí ara rẹ̀ pé ah ọlọ́run lọ́lọ́run tí ó sì mú nǹkan pọ̀ pẹ̀lú mi zakaritu fi nọ́ọ̀sì èmi ọlọ́run gan ọ̀nà tirẹ̀ lọ́dọ̀ ara mi gẹ́gẹ́ ìzàkárà ní fi mẹ́la ẹ̀ tẹ́rù mi bá lọ rántí mi láàyè àwọn èèyàn ńláńlá gẹ́gẹ́ bí bó kọ́ wà láwùjọ àwọn tó yẹ pé wọ́n máa fi kọ́ọ̀bù kíìsì ara wọn kó tó mú nǹkan tẹ́sí máa fọwọ́ sí mu tí wọ́n wá wò pé mùsùlùmí lè mí fọwọ́ sí mu tó wá fọwọ́ mu pọ́lọ́ ni a máa fọwọ́ sí mu nǹkan ọ̀rẹ́sì mi láwùjọ ibi tí wọ́n ti fi ọ̀sẹ̀ ẹ̀yẹ láwọn èèyàn ńláńlá èmi ò ọ̀rẹ́sì rẹ láwùjọ tó dáa jù bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn màláìka ẹ wò ká ṣé bẹ́ẹ̀yàn ló ń tijú kí ló ní kò tijú ọlọ́run kọ́ ọ lábọ́ kí ló lè láwọ́ sí nígbà táwọn ẹbí ní tẹ́ bá jẹun tán ẹ lá ọwọ́ yín débi pé ọwọ́ tẹ́ fi jẹun náà lẹ́ẹ̀mọ́ fi mú mi ọwọ́ àfọwọ́ sí mú mi torí ọwọ́ rẹ rí yànmọ̀yànmọ́ anábì ní ẹ jẹun ẹ lá ìka ẹ bẹ̀rẹ̀ ń ìka kékeré báyìí ẹ lá báyìí alhinson alibinson aliwosọ asababa asababa alibaba ẹ parí ìka líla yín síbi ìléláka àárín àwọn gómìnà mọ wà gómìnà tí ó gómìnà lónìí tí ò ní gómìnà lọ́la mọ́ àwọn mẹ̀lẹ́kà tí wọ́n kú òbí ẹ̀ ṣe wà níjọ́ tọ́lọ́wọ́n bá ti ṣe wọ́n bẹ́ẹ̀ ọlọ́wà ní tọ́ba lọ rántí mi láwùjọ ibi tó le àwùjọ àwọn èèyàn ńláńlá lójú ara yín tó jẹ́ pé àti rántí ọlọ́run máa le fáwọn èèyàn kò ní fẹ́ jẹ́ wọ́n mọ̀ pé mùsùlùmí tó bá àwùjọ àwọn kan yọ àfàsòkòtò rẹ̀ lẹ̀ kọ́ máa wọ́lẹ̀ ah, ẹ̀mọ̀fáàrin àwọn gáìsì láwa ni ọ lè wà láàrin àwọn tí wọ́n ń ta ṣòkòtò mẹ́lẹ̀ ṣòkòtò jẹ́ ìdílé máa ṣe sọfẹ́ sọfẹ́ bíi tànẹ́bí báyìí ọ̀rẹ́tì mi láwùjọ bíi àwọn tí wọ́n pàtàkì lójú ara wọn èmi ọlọ́wọ́ ọ̀rẹ́tì rẹ láwùjọ àwọn tó pàtàkì jà wọ́n yẹn lọ ìdọ̀rọ̀ rẹ lẹ láàrin àwọn mọ̀lẹ́kà pé ẹ wo lágbájá mi láti sánmà mo ti sáyàn ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́ báyìí ti sáyàn ọ̀rọ̀ yẹn láti sánmà kò lè dàrú láyé sẹ́ẹ̀rí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín tí kálukú ó fi kún di ọ̀tẹ̀ tẹ́ bá tọ́lọ́ bá ṣe kankan fẹ́ nìkan sánmà lọ́lọ́ ti kọ́kọ́ yanjú ẹ̀ anabi lọ sọ̀rọ̀ fún wa sallallahu alayhi wa sallam nílẹ̀ àwọn àfáà ìfi sọ̀tẹ̀ èmi è sọ̀tẹ̀ o mi ò mẹ́lò mi o Emi èmi èdìtẹ̀ Emi èdìtẹ̀ o ànábì ní tọ́lọ́ bá fẹ́ sọ̀rọ̀ fẹ́nìkan ó fẹ́ fi sọba ni ó fẹ́ fi ṣe baálẹ̀ ni ó fẹ́ fi ṣe gómìnà ni ó fẹ́ fi ṣàfà ni ó fẹ́ sọdọ̀ olówó ni ó fẹ́ sọdọ̀ olókìkí ni ó fẹ́ sọdọ̀ ìkíníkan ni gbogbo tí èèyàn máa sáré kí láyé òun ànábì lọ́lọ́wọ́ wàá pe àwọn màláíkà yóò sọ fún jìbìlù pé pé gbogbo àwọn màláíkà jọ mo fẹ́ sọ̀rọ̀ jìbìrìlù òun á máa tò gbé kò ní sùn gángan ṣùgbọ́n yóò máa tò gbé ní téèyàn ọmọ gbọ́ nǹkan yẹn faintly ọlọ́wà ní lágbájá báyìí mo ti sáyìn ọ̀rọ̀ rẹ̀ yín sọdọ lówó táwọn èèyàn máa sọ pé ìṣògùn owó ìwọ jìbìlì sọ fáwọn jàmá sọ fáwọn jàmá rẹ bá tọ́lọ́ bá ti sọ tán jìbìlì náà àkọ́kọ́ jí padà pé yóò hàn ọ̀rọ̀ ọlọ́run jọ rántí rẹ̀ pé yes ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí àmàlẹ́kà yòókù ọ̀ àjí wọn láàánú ọlọ́run tó pe àjọ ntóni sọ fún ni pé lágbájá báyìí lórílẹ̀ ayé nílùú báyìí láàyè báyìí ọmọ alágbájá báyìí òun fẹ́ sọdọba lórí àwọn yòókù òun fẹ́ fún ní gómìnà òun fẹ́ fún pírẹsidẹ́ǹtì òun fẹ́ sọ́dí màámu àmàlẹ́kà yóò tó wá kọ́kọ́ kárí láàrin àmàlẹ́kà bẹ́ẹ̀ di gọ́vnọ̀ di baálẹ̀ di imam àmàlẹ́kà ti ń pè bẹ́ẹ̀ ẹ̀yin wá lẹ́yìn ò ní pè bẹ́ẹ̀ sáà làwa nígbà wọn ti pè yẹn bẹ́ẹ̀ ń sọ́mọ̀ láwọn tí wọ́n ṣe lọ tí wọ́n jẹ tí wọ́n mu tí wọ́n sùn tí wọ́n fẹ́yàwó tí wọ́n lọ́kọ tí wọ́n gbé tẹ́tí kẹ̀yẹ́ ní di gọ́vnọ̀ tẹ́tí kẹ̀yẹ́ ní di mọ́ di mílíọ̀nìà ẹ̀yin wá bẹ̀rẹ̀ lórílẹ̀ ayé nìkan ní ṣeéṣe tọ́ba ọlọ́run wa sọ àmọ̀lẹ́kà wa sọ̀kalẹ̀ ẹ lọ sọ fáwọn olórí ilé nìjẹ́ làwọn bá ní ẹ wo lágbájá mo sọ̀pọ́ọ̀tì ń tèmi o lágbájá mo sọ̀pọ́ọ̀tì o àwọn tí ó sọ̀rí ibú ti nú wọn wọ́n pè àwọn ò ní sọ́pọ́ọ̀tì ẹ̀ ní kódà tí èdojú pé ó ti fẹ́ẹ̀ bọ́ sórí àga òun ò ní sọ́pọ́ọ̀tì àwọn tó jẹ́ pé kí wọ́n èso lórí ibú ní tiwa ṣùgbọ́n ọ̀nà máa wí pé torí bọ́lọ̀ ti sáyé pé ká fa nǹkan mára wa lọ́la àwọn fi sọ pé à sọ́pọ́ọ̀tì ẹ̀ àwọn náà ò ní sọ́pọ́ọ̀tì ẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé píkíníkì ṣe ń rí lọ ṣé bọ́lọ̀ ṣe ṣe nù àwọn kan juwọ́ lẹ̀ ń tiẹ̀ ni wọ́n bá kí kò sì ní jẹ́rọ́ ṣùgbọ́n àwọn kan ta yàrí délẹ̀ náà pé kíni wọ́n ní ọmọ ti di ó ti di kíni ànígbà títí ìta àwọn kan sọ pé ẹ wo ọdún mẹ́rin bẹ́ẹ̀ pé àwọn ẹgbẹ́ tí a náà ní gbé ọlọ́run sájà rí ta ṣe ń bẹ̀ kò sọ́pọ́ọ̀tì <laughs> ṣùgbọ́n kò sí pé tẹ́bi ọlọ́run lọ́nu hm. nọ́ọ̀mà pé ọlọ́run ni a fà nǹkan mọ́ra wa lọ́nà ẹ̀ la fi fà ọlọ́run sájà rí ta ṣe ń bẹ̀ àwọn yẹn ó sòrí rẹ àwọn pé kíni jẹ́ bẹ́ẹ̀ tí ẹ àgbà ọlọ́run fẹ́ káwọn yẹn ó bú bẹ́ẹ̀ so sọ́mọ̀ ni ọlọ́run ti máa parí gbogbo nǹkan so ìgbàgbọ́ yẹn tá a bá ti lé ní wọ́n fẹ́ ni olóúnjẹ ó ní Allahu Akbar ó kún bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wa sọ wípé ẹ̀yin ẹ̀yin ẹ̀jẹ̀ ń sọ fún yín gbogbo ń tẹ̀ ń wá pátá tẹ̀ bá lọ Suratul Hijr ọlọ́run wa in min kò sí nǹkan ọ̀hún láyé nínú gbogbo ntẹ̀yàn máa wa ilá ìdáná khazayinu akọ̀yàmúra rẹ̀ ọ̀dọ̀ wa lọ́wọ́ akọ̀yàmúra ntẹ̀nfẹ̀ wò sowó lọ nfẹ́ akọ̀yàmúra rẹ̀ nbẹ lọ́dọ̀ èmi Ọlọ́run sọọma lọ nfẹ́ akọ̀yàmúra rẹ̀ nbẹ mi sẹlẹ lọ fẹ́ akọ̀yàmúra rẹ̀ nbẹ mi ipò lọ fẹ́ akọ̀yàmúra rẹ̀ nbẹ mi mọ́tò lọ fẹ́ akọ̀yàmúra rẹ̀ nbẹ mi kò sí ntẹ fẹ́ kí èsè pé ọ̀pọ̀ lọ́dọ̀ mi àwọn àfáà ni kí ni ká fi wé wọn ni ẹ ẹja fi wé ajá tó kankan kan

oore ọlọ́run ọba oore táwọn ẹ̀dá níìdì lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ tó yẹ ká kọjú sí ká máa béèrè lọ́dọ̀ rẹ̀ ó ní ẹ máa béèrè lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ pé gbogbo nǹkan ló ní àwa bẹ lọ gbogbo tí kálukú wa ń béèrè ọlọ́run mọ́sà fún wa ọlọ́run kó ṣàánú wa kó gbàdúrà wa ìkọ́wátà lè mọ̀ ní ẹ má jà gbàgbé pé gbogbo oore ọwọ́ ẹ̀dá ẹ̀dá náà lọ́lọ́run ó lò láti ṣoore fẹ́ dà ṣùgbọ́n tó bá yẹ pọ́lọ̀ ló lò á máa dá ju kọ́ jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀dá ló ti wà nǹkan ẹ̀tọ́ lọ́n bá lò kò sọgbẹ́ tó fẹ́ dá nǹkan rẹ tí bá bẹ lọ́wọ́ táàrí ọlọ́mọ bí ó ṣe gbà fún ọ dáadáa ọlọ́mọ bí ó ṣe gbà ẹ wọ ọmọ kan ọmọ kékeré báyìí hajjaj bunu yusuf àwọn afa àti mọ̀tàmá ti dákọ̀ hajjaj bunu yusuf wọ́n ti mọ̀ pé èèyàn líle ni hajjaj bunu yusuf le gan ah kọ́dà ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní kásá fi sẹ́gbẹ̀ẹ́ kan pé ọlọ́run ọmọ bí ó ṣe yanjú ọ̀rọ̀ hajjaj bunu yusuf olórí tó le ni wọ́n wá ń kọjá lọ pẹ̀lú àwọn ẹ̀ńtọ́rajì rẹ̀ wọ́n wá rí ọmọ kan ọmọ kékeré yẹn ọmọ yẹn wá dúró ní abẹ́ igi báyìí bunu yusuf bá ní wo bí ọmọ ìpẹ̀lẹ́ báwo ni ọmọ ọ̀wá dáhùn ah, ẹ mọ bí kí wọ́n sọ yí pé gọ́vnọ̀ lápèjúwe ah, tó kó sọ́jà kó gbogbo ẹ̀ lẹ́yìn Aláàjì Múnú Yusuf ju gọ́vnọ̀ lọ o ntọ́kà simple kó tẹ̀ tó wá jẹ́rú gọ́vnọ̀ ṣáà irú wa gómìnà Ajímọ̀bí tó nígbà mo wọlé àwọn èèyàn tó torí wọn pé dìde àwọn dèdèrè mọ́tìnà àmọ́mọ́ búyàn bá àwọn dèdèrè mẹ́rin kan wọn ò dìde sàrògé èèyàn líle ni gómìnà wa yìí kọ́lọ́ wọn bá sànú rẹ̀ nba láìkí ẹ̀ líle tó tó tó líle lọ bí ọ̀nà ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ ṣé wọ́n ràn wọ́n adé bí ẹ̀sìn tọ́wọ́ ajá kó lè bá àwọn ọmọ tí léegun tó rorò ní kíní kan wulẹ̀ fẹ́ tẹ́lẹ̀ tọ́wọ́ kọ́ kà lé nọ́mbà nọ́mbà sọ́nà káyọ̀ á lé lọ bí ẹ̀sìn káma ní ẹ ẹ ń sẹ̀yìn ní tàn lójijì ń ẹ ṣe wù ṣe táìtù ìsìlámù náà lọ́wọ́ adi ń tẹ́yọ̀ kí wọ́n kọ́ àmọ̀ pè mí baálẹ̀ ní ìsìn impersonation yẹn náà baálẹ̀ ló jókòó yìí káwọn ní baálẹ̀ àdúgbò ìdáni ìsìnkí wọn ni ẹ ẹ ní bá ti yọba yẹn pé baálẹ̀ ṣé ẹ ò ní wò pé ṣé nǹkan bẹ ṣé èsì pé nǹkan bẹ lórí àfàjì so gbogbo àwọn nǹkan yẹn ni wọ́n ti ṣe mistake ọlọ́run ó foríjì wọ́n inshallah àráyè rí wọn ní tá a bá rí a sọ fún wọn kò sí ẹ̀ka àwa ti kọjá tí ẹ̀ máa halẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá fi apamọ́ ọ wàláì kò sí lè lọ títí nígbà tí ẹ bá ṣe pé ìbẹ̀rẹ̀ ọlọ́run la gbà kú ẹ máa wo ikú èsì ò lè pààyàn láyé ẹ mọ̀rọ̀ kó mbẹ̀ tẹ́ ẹ bá ti gbà bẹ́ẹ̀ ìwọ̀nba ọ̀dọ̀ ọlọ́run ẹ fọkàn sí pé ikú èsì ikú òsì e, ikú èsì ọ̀fọ̀jọ́ ọlọ́jọ́ lọ <laughs> tá ń lọ́jọ́ ìjọ rẹ lọ́ lọ ìjọ mi máa lọ ó ti fọjọ́ ọlọ́jọ́ lọ èèyàn ò lè fọjọ́ ọlọ́jọ́ lọ ọjọ́ tọ́lọ́run láàlọ́ náà láàlọ́ ikú èsì lọ pa ikú èsì ò lè pààyàn nọ́mà akú tọ́lọ́run fẹ́ kọ́ pààyàn gẹ́gẹ́ lọ́ pààyàn tọ́lọ́run bá ní ẹmu pamọ́ ní èkú mhm. tọ́lọ́run bá ní ẹ̀yìn bá ní èkú mhm. inú fi jẹ́ pé gbogbo nǹkan ṣe èèyàn mọ́ bàbá kan ní Afghanistan àwọn terrorists wọ́n sì wọlé tẹ́ bá rí bẹ́ẹ̀ tí ó yìn tẹ́ bá rí búlẹ̀tì yẹn bó ṣe tó nínú mọ́ṣáláṣí ọ̀fẹ́ jáde mọ́ṣáláṣí ni búlẹ̀tì yẹn wọ̀ ń bí agbárí báyìí búlẹ̀tì ó dé fìlà báyìí búlẹ̀tì ó sì hàmọ́ bíi fìlà ìbọn báyìí close range gbáà ó sì dúró bíi fìlà rẹ̀ àwọn èèyàn ah! ó ní kí ló dé ṣàpẹ́ tó wá ìgbúrò ọ̀bọ̀n kò kú ẹni tó bá gbọ́ pa kò ń kọ́ ló kú àwọn èèyàn ní ọ̀bà èèyàn gbọ́ pa ẹni tó bá gbúrò ọ̀bọ̀n òun kọ́ ló kú ó àwọn ẹ̀ náà bá yàn gbọ́ pàwọ́ òun ti ṣe gbì pàwọ́ àti gbì ẹ̀ka náà ní ọlọ́ọ̀lẹ̀ bàbá àwọn ẹ̀ ẹ̀ òní kí ló dé wọn ni ìbọn ìbọn àwọn ìní ah, níbi ìfìlà rẹ̀ ní ìbọn hàmọ́ ara kẹ ẹ lóògùn kẹ ẹ sóògùn ọlọ́run fẹ́ pa ni ṣebí ṣúgà lóògùn bá ó ṣe á pa kẹ́lẹ́ pé mò ń fi yọ̀ yẹn o òun tó nọ́mbà tó clear ni mò ń sọ nínú ẹni tí wọ́n sọ pé láéláyé tí wọ́n bá pé wọ́n yìnbọn mọ́ pé kọjọ́ táwọn èèyàn rẹ̀ ó gbọ́ bẹ́ẹ̀ gan tí wọ́n máa sùn pé nígbà bá dáhùn rẹ̀ á lọ wò kò gbọ́dọ̀ jẹ ṣúgà ṣebí ló kù nǹkan yẹn lálùdẹ̀ pa èèyàn kan ní ẹ̀sìn yẹn lálódúró bíi fìlà rẹ̀ o so ṣẹ́ẹ́rì gbogbo nǹkan kò sí èsì lọ́dọ̀ ọlọ́run ìtọ́lọ́mbà ṣe ọmọ àmàṣe ni.

ní ìbẹ̀rẹ̀ dáadáa bó ní a ṣé bí ànábì sọ pé man bada abigeri salami fala tujibu ẹ̀ ń tọ́ bá bẹ̀rẹ̀ sí bọ́ sọ̀rọ̀ straight láì salama má dà lóhùn ẹ máa wu ọmọ kékeré ní lo ìmánì mu ọmọ kékeré ọmọ ọdún mẹ́wàá ni o kẹ́ bọ́ bá ṣe tọ́ ọmọ rẹ ló ń ṣe bá ọmọ rẹ tọ́ àkùrà ní orí irú rẹ̀ náà irọ́ rẹ̀ há orin irọ́ rẹ̀ ti mọ bí wọ́n ṣe gbé bọ́ lọ́wọ́ kò sí plain sheet lọ́pọ̀lọ́ àwọn ọmọ níta bá tẹ̀ bẹ́ẹ̀ ni ó dùn bẹ́ẹ̀ gbogbo aṣọ tí kálukú wa wọ white nípìnlẹ̀ rẹ̀ aró tí wọ́n fi rẹ́ lọ yọ jáde hùn ebẹ́ rí fún wa ní aṣọ yẹn ti ń funfun ní padà pìlẹ̀ rẹ̀ ni. so ó ní ọmọ kékeré lọ́wọ́ ni ẹ bẹ̀rẹ̀ dáadáa ni kí ló dé ó ní sẹ́bà nẹ́bí sọ pé mà ń bàdà á bìlìkàlà bìgẹ́rì sàlámì fàlà tùjìbù àwọn kàmá kọ́lá rọ̀ṣùn ẹni tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ láì ṣe pé sálámà lọ kọ́kọ́ kì í síwájú láti jíìbù anábì ní má dà lóhùn bàbá wa ẹ máa wá wò gbogbo tọ́lọ̀ tá a sọ táàbí bá sọ tí ìyá bá torí rẹ̀ yọ fún yàn kéèyàn faramọ́ ọlọ́mọ tí ó fi rọ́pò fún yàn ajá ibùdó yusuf ọ̀rọ̀ yẹn sẹ́mu kó tọ́ ọ̀rọ̀ èèyàn mà kó tọ́ ni ṣùgbọ́n èèyàn lè má lagídí pé ah, mùdírù tó sọ ni òní jẹ́ gbà ilé ẹlòmíì òfin lọ pàdé ọlọ́run pẹ̀lú pé yọ máa lo oògùn ó ti mọ̀ kó tọ́ ni pé eh, tani kọ̀bájá lómi lọ sọ mùdírù torí mùdírù nífẹ̀ẹ́ akọ ògùn sí torí èmi kọ́ torí ọlọ́run ni má lo ògùn mọ́ má lo mọ́ ẹ̀ adágúnú Yusuf rí pé òótọ́ lọ́mọ yẹn sọ ó ní ẹ sọ́rí ah, yóò rẹ̀ ní sàlámù aleykum ọmọdé wa aleykum salam ó ní ẹ afẹ́kọ́ máa tẹ̀lé alọ ó ní mi ò lọ mo ní tí mo ṣe ń bì ah, ó ní kí ló mi tó fi sọ́rọ́ òní ṣe bá nàbí náà lọ sọ pé mò ń ṣe tèmi lọ́yìn sọ́kànṣe. Ah, <laughs> ọmọ èké ó ní à ah, bàbá yìí ẹwù ẹwù bíi títí lọ mẹ́rin wá sórí ẹjẹ sọ ọ̀kan fún yín téèyàn bá ti lọ mẹ́rin wá lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ànábì tètè máa padà wọ́n fẹ́ tì ọ lu ẹ̀ńtọ́ ọ̀kápánu ẹ̀ gbọ́dọ̀ kẹ́nìkan máa gbé jáde ní sikoni kéré o láyé ìgbà wọn máa la góńjọ òun ṣé àmọ̀ pé à nímọ̀ bẹ́ẹ̀ ọba lọ́rùn bẹ́ẹ̀ ọba lọ́kọ́ lọ́rùn lóòótọ́ tó ti sọ pé kéré o tí gbogbo èèyàn máa jáde òun kéré o tí gbogbo èèyàn máa jáde òun ọba ni sọ fún yín pé báyìí o ṣé àmọ̀ pé kò sójú wa ṣùgbọ́n ibi tó ti lọ múṣẹ́ wáyé àmọ̀ pé àrọ́bàfin lọ bá pa o mo wíire àbí ìwíire bàbá aláàtàjọ́ bí òdùmọ̀ wọn ni ó wí re táwọn abẹ́rẹ́ ibú yín lọ sáwùjọ náà ni soso ní gbogbo ọlọ́run wí ànábì wí kẹ́ẹ́bẹ̀ ni o ìyàlọ́ jẹ́bọ bí àtakò rẹ̀ torí ó ń lọ tí ó supreme being nu authority àgbà kìí ṣe constituted authority authority gẹ́gẹ́ supreme being the all knowing ọba tí o ti ń tí ọmọ tí o sàgbára ń tí ọ̀ka adájú burúkú yusuf wò pé àmọ̀ wá dáná lọ ọmọ ìlónìí o. ó ní sẹ́ bá débi náà lónìí mò ń ṣe tèmi lọ́yìn sọ́kọ̀sẹ̀. àyà yìí ló ń àti gbọ́ ṣùgbọ́n bá débi náà lọ sáà nìyí ká máa tẹ̀ lálàṣẹ èmi sì lálàṣẹ tí ọba rìn ẹgbẹ́ làwọn sọ́jà bá gbé wọ́n ọba wọ́n bá gbé jókòó lẹ̀ nígbà òjókòó lẹ̀ wọ́n bá wọ owó òkè báyìí owó ọwọ́ báyìí ẹ̀ báyìí wọ́n kà lọ mú àyà kan àyà yẹn Ọlọ́run sọ pé ẹ̀ wá ń

ọmọ wa sọ wípé alihuwa haribun minni ata ahfadahu ó ní ọsọ kùránì ọsọ ó ní ṣé ń sá lọ fún mi màá fi sọ ebi tí bá ń sá lọ lèèyàn máa ń sọ ah, ó ní bóò láwàá wí ó ní ọ sọ wípé akọ̀rọ̀ àtàlùkùránì wà fàhímtà màá nìyí ṣé o ké ọwọ́ agbọ́n tí kúránì ń wíyé àwọn afáà wa fàlà síbẹ̀ wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa gbé kùránì tuntun sígbèrè ọmọ tuntun ẹ̀ yìí ṣe mùsùlùmí gidi kí ni ó ṣe náà kí ni ó ṣe fún dèdè ní yóò tún ilẹ̀ ń gbèrè ọmọ ẹ wá gbé ọmọ sínú baby court ẹ wá sí kùránì sórí rẹ àyè mọ̀ká ní dàn láàmú kò ní kankan ṣe nkankan báwo lọ́ọ́ máa fẹ́ faburú sọmọ kùránì ọwà ni ọwà àbúrò ṣe tọ́ni kèé ṣe báwo ni kèé ṣe bẹ́ẹ̀ ni sẹ́sìn ẹ̀sìn ẹ̀sìn national theatre lè sáré ni ìbọn kàkà sí òkè lájọ tẹ ti dídẹ náà ni. ẹ gbọ́ ni ó ní òní sọ pé ó lọ sọ pé àkọ́rọ́tà kùránà wà fàhímtà mà àníhì ṣé ọkà kúránì ó sì gbọ́n tí ń wíyé ajá ìbúrú bíbí ni ọ̀dà àti gbọ́ sọ ọkà kúránì sọ ìgbọ́n tí ń wíyé oníbẹ̀ ó ní ok ajá ìbínú Yusuf wá wò pé ah, ọmọ yìí nílà káyè kọ́ o ó ní ọ̀dà ìwọ ọmọ yìí níta torí ẹ̀gbẹ́ wá ni pé a fẹ́ ṣèdánwò fún ọ a fẹ́ bi ọ́ léèrè àwọn ìbéèrè kan ọmọ ní bismillah nítorí pé kò sí nǹkan kan tọ́jẹ́ wípé ó lè jẹ́ ọ̀rọ̀ pa fẹ́ bíyàn tí ó jẹ́ ọ̀rọ̀ ọ̀mọ̀ tẹ́ni tí mo gbà fún tí ò ti mú gbogbo ẹlẹ́ fún mi. táwa lọ gbà fún ọlànà bíi ni ẹ wá ní no problem mo ti gbọ́ ó ní àkíbírì náà ọyà fún alábàárẹ̀ ń pa nǹkan kan tó jẹ́ pé igi ló pa nǹkan kan tó jẹ́ pé igi ló protect ẹ̀ tí ò pa nǹkan kan tó jẹ́ pé igi ló dì í ọmọ ní kò le ẹni tí igi pa Sàkáríyá ni ẹni tí igi là Nóà ni ṣèbọ́kọ̀ ojú omi ṣebí igi náà ẹ ṣe ntí gídà ejò Musa ni ṣe bọ́pàá lọ́sọ̀ọ́lẹ̀ tó ejò kò ní. Ah ọmọ yìí nílà káyè ó ní ọ̀dà sọ fún wa ẹni tátẹ́gùn là ẹni tátẹ́gùn pa àtẹnitá adálátara àtẹ́gùn ó ní kò le gbogbo ìlànà ibi ti sọ ọ́ lẹ̀ ó lẹ́ni tátẹ́gùn pa àwọn ìjọ áádì ni àwọn ádáwá àwọn tẹ́sà ìmoore tẹ́sà ìgbàgbọ́ sọ́lọ́ ẹni tátẹ́gùn là ànábì yìí ànábì Sulaiman ni tọ́ba ti fẹ́ lọ bìkan báyìí yìí tọ́ba ti báyìí atẹ́gùn ògbé ni kò sí ní fóyí rẹ̀ sọ́gi tí ó yìí tún sọ̀kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ta dẹ́gùn ṣe kí ni mo pẹ̀lẹ́ ẹ̀kẹta náà ẹ̀ńtàtẹ́gùn dá ànábì Ìsá ni ṣé bọ́rọ̀ ni kèé ṣe pé ọkùnrin sún mọ́ Mariam ìyá Ìsá ló fi di ọ̀rọ̀ atẹ́gùn dẹ̀ lọ̀rọ̀ Mariam lóyún ó sì lóyún gbogbo jísì máa wà lára ọmọ kọ́ wà lára rẹ̀ láì ṣe pé mo fẹ́ kí gbogbo ayé ọmọ pé mo kàn fi ń sọ lálọ́kùnrin àtòbìnrin fi ń súnmọ́ra wọn olókìlíà ah, ah. ó wò ó ní ọ̀dà ìwọ́mọ̀ yìí sọ ẹni náà pa

nípa obìnrin pẹ̀lú ọjọ́ orí ni èmi ọmọ ọdún mẹ́wàá ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ èyí tó jẹ́ pé ẹni tọ́lọ̀ ń rántí a kọ̀sà ìsọ́lẹ̀ kò tó lọ ó ní ọlọ́run ní kí ó ní ànábì já mọ̀ pé ọlọ́run ọba ó dá ìtìjú tọ́pọ̀ tábà kó gbẹ̀tọ̀ jẹ́ mẹ́wàá ó ní mẹ́sàn-án lọ́lọ́run kó fóbìnrin ẹyọ kan ní tọkùnrin kílẹ̀ rí rẹ̀ ó ní ló fi fà tó jẹ́ pé n tó wu obìnrin kò ní í ṣe bí ẹ kó wù ń wù ṣùgbọ́n yóò máa ṣe ojú ọ̀ma tì í ń wù ṣùgbọ́n ojú àmà tì í ṣùgbọ́n akóyin tá a fẹ́ ti ju ẹ̀yọ́ kan fẹ́rẹ̀ ọlọ́run fa àlàyé oníyàn lọ́mọ tẹ̀ lọ́mọ ilé o bí wútu bá ṣe dáa tó ti gbogbo agbọ́tara wa balẹ̀ ní ìsìn lẹ́nìkan bá lẹ́nìkan tí èsè mọ́síná ní ìsìn yọ gbà bo ni ó lè ṣe bẹ́ẹ̀ pálọ̀ aláàrún já ọkùnrin yìí pretend obìnrin máa pretend ntí ń dùn mọ́bìnrin obìnrin máa sọ pé ń dùn ibẹ̀ ni ànábì ti já mọ̀ yìí pé ẹ tẹ́ bá ti ń tẹ̀lé sọ wàhálà ò ní máa ṣe láàrin ọkọ àti ìyàwó torí pé kíni ọwọ́ jẹ́ kíni kan ní kẹ̀kẹ́ táwọn obìnrin máa sọ orí ahọ́n mi wọ́n máa ń padà sọ̀rọ̀ wa lẹ́yìn pé aláàjì ń tíra ṣùgbọ́n àní sọ bẹ́ẹ̀ lójú ẹ̀ wọ́n máa sọ bẹ́ẹ̀ ọmọ ìsásàlà ewu nǹkan yìí ajájú ní ìṣúwà ọwọ́ wò pé ó ní kọ́ lọ́bọ̀ ń gbé ẹ̀sìn wa àti ìdà àti àwọn oríṣiríṣi àwọn ẹ̀bùn ó wá àwọn ẹ̀ṣọ́ tàbá ní kó mú kan nínú gbogbo nǹkan yìí tọ́ba lè mú ẹ̀sìn a ànípa ṣùgbọ́n tọ́ba lè mú nǹkan mí yàtọ̀ sí ẹ̀sìn a pa náà kó gbogbo nǹkan ilẹ̀ àwọn ni ọ̀ya ìwọ ọmọ yìí ọ̀kárì wàá máa lọ mú kan gbogbo nǹkan yìí ó ní ńkọ ìyárta ni àkítárù lè farasa tọ́ba jẹ́ pé ẹ bá ní kí n mú kan ẹ̀sìn ni ẹ mú ṣùgbọ́n tọ́ba jẹ́ pé yẹn dáadáa ni gbogbo ẹ̀ ló yẹ ìwúlẹ̀ kó fún mi. ẹ̀rí bí mo fẹ́ sọ̀kalẹ̀ sí o tẹ́ ẹ bá ní mú kan ẹ̀sìn ní mú ṣùgbọ́n tó bá yẹ fẹ́ fẹ́ jẹ́yẹ̀ dáadáa gbogbo ẹ̀ ló yẹ fún mi wọ́n béèrè pé kí ló dé tó jẹ́ pé tá a bá ní o mú kẹ̀sìn ló mú ó ní nígbà tẹ́ ẹ gbé mi wá ẹ wo bí ẹ ti gbé mi wá ọ̀nà tó jìn ní ṣé mo lè rìn padà lé ní gbogbo tẹ́ kó lẹ̀ yìí bówó ṣe dáa tó ti gbogbo ẹ̀ dáa tó yìí tó lè wúlò fún mi lásìkò tí mo wà yìí láti débi tí mò ń lọ padà lẹ́sìn ṣùgbọ́n bá wá jẹ́ pé ẹ̀yin náà jẹ́ yẹn dáadáa láì bẹ́ẹ̀ ti kémi débi tẹ́ ẹ fún mi lóúnjẹ ni oúnjẹ sì ń bẹ́nu tẹ́ ẹ kó lẹ̀ ṣé ọ̀yà ẹ̀ mọ̀ pé ń jẹun ṣé ẹ fún mi lọ́wọ́ ṣé fi sẹ́kàn mò ń ṣe fi tí mo wà tó yẹ kówó lọ fáwọn òbí mi ṣé bẹ́ẹ̀ dé irí sẹ́ṣe ṣé ọ̀yà ẹ mọ̀ yẹ ká ẹ fún mi lọ́wọ́ tó yẹ kó kalẹ̀ kí lè fáwọn òbí mi pé owó rẹ̀ ṣó tẹ́ bá ní mú ká máa mú ṣùgbọ́n bẹ́ẹ̀ bá jẹ́ yẹn ni gbogbo ẹ̀ lọ́ yẹ fún mi àjáde yusuf ó ní máa kó gbogbo máa kó gbẹ lọ ọlọ́run ní fàlùbáríkà sí ọmọ ní ẹ̀bánkó ẹ bá sì kó gbẹ ẹ máa wo tí mo fẹ́ fàyọ ẹ̀ẹ́rì ń sìn ó tó bí nǹkan mẹ́rin máa kó gbẹ lọ ọlọ́run ní fàlùbáríkà sí ọmọ wa ní <clears throat> ọba gba ogbẹ ọmọ wa ní ọba tí sì máa dá nǹkan téèyàn bá fún yàn padà kò ní dá padà fẹ́yìn náà kò sì ní tẹ́mi àti yàn pàdé mọ́láyé lọmọ bá kó ẹsẹ ìṣúṣu ẹsẹ ìjọ máa lọ eléri bú ọmọ ni o ẹsẹ ìjọ máa lọ o bú ọmọ ni o ẹsẹ ìjọ máa lọ náà má yustafadu minal qissa kí ni mùsùlùmí abákan gbọ́tàn ni kí ni mùsùlùmí kí ni kí la lè yọ nínú tí mo sọ kalẹ̀ tọ́jú ẹ̀sìn wa nǹkan àkọ́kọ́ ni wípé gbogbo ọmọ tó bá yọ lórí ibu mọ́ ọ lọ ọmọ kọ́ lori, yọ lórí ibu ìwọ lọ́kọ́ yọ lórí ibu. téèyàn bá ti tọ́ ọmọ rẹ̀ nílànà ọlọ́run ntí ayé ọba tọ́ àwọn ọ̀jọ̀gbọ́n wọn ní alim alimu awladakumul qur'ana ẹ kọ́ àwọn ọmọ yín ní kùránì yóò alimu umul qur'ana al-ma'isha kùránì ọ̀wà kọ́ wọn bí wọ́n ti sáyé tí wọ́n fi wúlò fún yín ẹ kọ́ àwọn ọmọ yín ní kùránì kùránì náà kọ́ wọn báwọn ọmọ ṣe ṣe pẹ̀lú yín nínú tó jẹ́ ètò láyé òní yí pé nature báyé ṣe rí yọ dààmú ọmọ mọ́yàn lọ ni ntọ́ da ayé òní jọ́ ọmọ orí pé ńlọ da akọ ẹ kóhùn sí especially tọ́mọ bá ti ń dé sínú lèmọ̀rá akọ adolescent age tọ́mọ òní fẹ́ ṣe control mọ́ yẹn àtùkọ́ tẹ́ ẹ wá sí ẹ̀ máa ronú pé lọ́yẹ kẹ́ ẹ mú ẹ wádọ̀ wa o ọmọ ọdún méjìlá ti ti mú gbó ẹgbẹ́ ṣé bàbá àtìyá rẹ̀ kọ́ lọ́kọ́ mú gbó bóòlù ọmọ ti wà lọ́dọ̀ rẹ̀ fọ́dún méjìlá tí èsè pé ọ̀dọ̀ ẹni ẹlẹ́ni lọ́wọ́ lọ́wọ́ gbà padà ọ̀dọ̀ rẹ̀ ọmọ gbọ́dọ̀ rẹ̀ fọ́dún méjìlá ẹ á lọ ya wèrè ìmùgbò kódà yìí tó wáyé pé ọlọ́run fẹ́ẹ́ fi sàdánwò ni pẹ̀lú bọ́lá wọn ṣe tètè sànú rẹ tó bá jẹ́ pé o dúró bó ṣe yẹ kó o dúró yọ ọlọ́run padà sànú lórí rẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun wá ni pé ọmọ yẹn tó bá sọmọ mí ni wọn máa kó lọ ọlọ́run ní fàlùbáríkà sí ẹrú ọba ṣe rí èpè kèé ṣe ń tọ́ yẹ kó ba mùsùlùmí lẹ́rù tó ọba ti wu èpè torí sádẹ́bí sọ fún wa ni pé èpè ọ̀kàn sẹ́ni tẹ́ ẹ bá rán bí tí ọ̀yẹ́ kọ́ lọ kò ní lọ ẹni tí ò ń ṣe èpè tẹ́ bá ṣépè fún èpè ò ní mú àdẹ́bí ni èpè yóò gun sọ́mà lọ ọlọ́run ní kò sáyè yóò wọlé lọ ọlọ́run ní kò sáyè yóò lọ tó ayé ọlọ́run ní kò sáyè yóò lò sí ayé ọlọ́run kò sáyè bó ni wá lọ ọlọ́run ní lọ́ọ̀dọ́ ẹ̀ tán sẹ́ ọ fún èpè ọ̀hà lọ́dọ̀ ẹni tí wọ́n sẹ fún nkánà ahalalaha tó bá jẹ́ pé ní ewu èpè lóòótọ́ èpè yẹn ọ̀sẹ̀ tí ọba ti jẹ́ pé wù èpè èpè yẹn ò ní dúró lọ́dọ̀ rẹ̀ èpè yẹn padà sọ́dọ̀ ẹ̀ tó sẹ. ọ̀ya ọ̀nà ìwúlọ fẹ́ fi bọ́ńbẹ́ nígbà tó ṣépè fẹ́ tí ọ̀yẹ́ kó ṣépè fún tépè yẹn wá padà ọ̀dọ̀ rẹ̀ oògùn mélòó mọ́ lè ṣe fún aláyé tó fi wá bọ́nú ìṣòro tó wà kálukú náà máa ronú pàwàdà obìnrin tó ti ṣépè fọ́kọ rẹ̀ torí fọ́kọ fẹ́yàwó lé mo fi ọlọ́run ọba mo fi búra obìnrin yẹn ti kú ń sìn ńgbà wọn gbé kéèsì àdọ́ mi mú ní ẹ máa lọ yọ̀ọ̀rá rẹ̀ kú ni wàhálà ọ̀rá rẹ̀ kú ni kèèso oògùn sẹ́ẹ̀rì ẹjẹ́ ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan èso yín ló fi jẹ́ pé consultation ká bí ọ̀rọ̀ wádùn àfa ara sí àwọn àfa ni kèé ṣe pé kí làwọn àfa ń ṣe ara jẹ́ àwọn àfa ni o àwọn àfa rẹ̀ lárúbáwá ni ẹ jòkó yìí o àfa tó yìí ẹ fi wọ́n léèrè àwọn àfa rẹ̀ lárúbáwá wọn èkó lọ́fíìsì o àsìkò òun tó wọ́n lọ kírun wọ́n bọ̀ bí wọ́n ti máa kàtírà àwọn èèyàn máa gbé ọ̀rọ̀ wá bá wọn àwọn ọmọ mi yọ̀ọ́ ya kínní kan ẹsẹ̀ yìí ń dà mí láàmú inú yìí ń dà mí láàmú wọ́n dẹ̀ máa sọ nǹkan tó yẹ bó ṣe yẹ kó lọ sí yóò dẹ̀ máa rí bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rò kó gùn ni ètò yẹ pé gbogbo nǹkan kọ́ lọ bá kó lò nǹkan sí gbogbo nǹkan kọ́ ogún àwọn forúkọ ńbẹ lọ́dọ̀ rẹ jẹ́ mẹ́tì ẹ̀ wọ́n wá ní káńtà ọ̀dá ọ̀lọ́ọ̀mù wọ́n wá ní wòlí tí ń ṣe ọ́ wọ́n ya fọ́tò eléyìí wọ́n ya fọ́tò wọ́n ò lè òun gbowó èlé nǹkan kan wá ṣe ọ́ wọ́n wá gbé ọ lọ síbítù fún ẹni wòlí tí ń ṣe ọ́ wọ́n ò lè obìnrin ọ̀gbá obìnrin ò ṣetán ọkọ rẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ wá ń dàgbà ní ìwọ̀n àwọn ni àbíamọ ọjà olórí ilé ojogún gbogbo gbogbo tó yẹ kí gbogbo àwọn yòókù òjìká ẹjọ ní ìwọ nìkan kó sọ́dọ̀ òun pìtàn bú fún ọ ọwọ́ á ní tí yọ̀dà fáwọn ọmọ rẹ ọwọ́ á ní wọnú ọ̀sẹ̀ mi gbádùn ojó lórí iṣẹ́ wọ́n kọ́ àmọ́ sọ́dọ̀ rẹ pé kọ́kọ́ wọn ń ṣe àbọ̀já fún àwọn kọ́ àmọ́ sọ́dọ̀ rẹ kọ́kọ́ wọn ń kéwu ọ̀kọ́ wọn ń kéwu torí ọlọ́run torí kí wọ́n lè jẹ́ èèyàn òun lò wọ́n torí àǹfààní tiẹ̀ àti táwọn ọmọ tiẹ̀ òun ní bí wọ́n ṣe jẹ́rù rẹ kí wọ́n jẹ́rù àwọn ọmọ rẹ náà àwọn ọmọ rẹ wọ̀ wá ní padà jẹ́ ọmọ èsì wo ọlọ́run mọ̀ tóbi o àbá àgbà sí bàbá rẹ o bóò lẹ fẹ́ ṣe so sẹ́tìrì báyìí so gbogbo àwọn kẹyẹ wọnú ara wọn consultation kan lọ sọ fún àbá pé báyìí lọ̀rọ̀ ṣe kọ́ pé báyìí lọ̀rọ̀ rẹ rí ebi rẹ mọ sọ fún kó ṣẹlẹ̀ obìnrin tí ọwọ́ rẹ̀ lẹ̀ mọ ojú ara obìnrin òkú tí ń wẹ̀ ní Mẹ̀dínà tí wọ́n lọ bá gbogbo àwọn àfa ẹni ẹgẹ́ ọwọ́ rẹ̀ mọ́ ẹgẹ́ ojú ara rẹ̀ mọ́ ni à wàhálà ni ò kí ni ẹ̀kan tí wọ́n á dọ́dọ̀ mọ́ mọ́ ẹ̀rì kí tó ní ẹ̀ wọ́n ná one two three ó di seventy nine eighty báyìí ọwọ́ rẹ̀ yọkú mẹ́rin kí ló dé ó ní ẹ sọ ẹbí léèrè ń tó ṣe ó ní gbà tó ń dó gangan ojú ara rẹ̀ ó ń sọ wípé àwọn eléyìí ọlọ́run ló mọ iye kálàmù tó ti wọnú bíi sóṣojú rẹ̀ nínú sẹ̀rí àsìní téèyàn bá wí bẹ́ẹ̀ ẹni tí ò ṣe zìnà tó bá parọ́ zìnà máa ọgọ́rùn-ún bí lára wọn náà ọgọ́rin eighty ẹ wo bí àfà sóògùn lọ́wọ́ rẹ fi ọwọ́ tó ti lẹ̀ mọ́ wọ́n lọ pé gbogbo àwọn ológun mẹ̀dínà kò mú ọwọ́ yẹn ò yọ kó lójú ara òkú yẹn òun wá sáré gbé lọ nú ẹ̀sìn pé a ah, ah, ah, oh, kí lẹ́ni ṣe wọ́n ní wẹ̀kú bó ní ṣe ń wẹ̀ ó ń wẹ̀ ó nínú ẹ̀sìn sọ pé ṣé bá débi ní a máa wẹ̀kú ó aburú ni ká ẹ tú òkú sí ó hò ń èjá òkú sí ó hò tẹ́ bá fẹ́ wẹ òkú tẹ́ bá fẹ́ bọ́ aṣọ lára òkú ẹ mú aṣọ bàǹtẹ́ tẹ́rẹ́ ẹ fi bọ ọ̀gẹ́gẹ́ ojú ara rẹ̀ báyìí ẹ wàá máa bọ aṣọ rẹ̀ bọ̀ tọ́ba ti gbọmọlá ẹ yà kò sí dẹ́fẹ́ à wọ́n yà sọmọ ọ̀la ìwọ́n tó ti ẹ̀ kírun tára rẹ̀ ọ̀rọ̀ tọ́ba ti lọ wákàtí méjì lẹ́ o ti wú ó ti wú ó ní sẹ́mọ́ ó ní ṣe sẹ́mọ́ ó gan pali ni bí òkú kèfèrí àwa mùsùlùmí nìkan là lè gan torí pé n tà ń sẹ́wọ̀n rìádọ̀ ni bí ẹ ẹ ẹ hasbunallahu ni wakil exercise kọ̀ wá rí e, exercise ni bá a ṣe rúkú tá à ń gbọ́ lókè tá à ń gbọ́ lọ́lẹ́ àǹfààní yàtọ̀ sálì náà a ní gan tá a bá kú à ní gan bọ̀rọ̀ kèfèrí bá wá ti kú láàrin wákàtí kan ó ti pẹ́ kèfèrí ti gan wèrè so wọ́n ní Imam Malik ọ̀sọ́ bẹ́ẹ̀ ẹ wọ ọmọ yẹn kọ́ bẹ́ẹ̀ rú èpè torí kọ́ mọ̀ pé kí ni nǹkan èpè tí mo ṣe ní ìdí tó fi ṣépè lé mi onílà ẹ̀kọ́ kejì nu ẹ wá wo ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta ọmọ yẹn wá sọ pé ẹ bẹ́ẹ̀ ń ṣe kó fún mi tẹ́ ẹ ní ọlọ́run ní fàlùbáríkà sí o Ah, ọba tí sì máa dá nǹkan téèyàn náà bá ṣe torí rẹ̀ padà lọ́tún lọ́tún nípele nípele kò ní í rántí ẹ̀yìn náà kò ní í fún yín padà so which is pé gbogbo téèyàn bá ṣe ọlọ́run ṣe kíni o yọ ṣàdápadà rẹ̀ fún tani èèyàn bá ti dá so ọlọ́run gbàdúrà wa àwọn tá a bá jẹ́ mùsùlùmí ẹ jẹ́ kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọwọ́ tá ẹ fi mú ọ̀rọ̀ ìmọ̀ àwọn ọmọ kéwọ́ àwọn ọmọ ọ̀dà alhamdulilayi rabil alamin àwọn ọmọlẹ́kẹ́ tí wọ́n ní ìsìn wọ́n exam wọn lọ́la àwọn sukùl ti gbọ́dọ̀ jẹ́ àwọn ọmọlẹ́kẹ́ wọ́n bẹ̀rẹ̀ exam tiwọn lọ́la kọ́lọ̀ ojú wọn pass nípa ìjọba ẹ bá ṣàdúrà fún ẹrú ọlọ́run kan kíní àdúrà tí mo sọ yẹn wọ́n ti mú wa wọ́n ó pè fún wa ìwọ̀nba ibi tó bá dé ibi tó bá dé wọ́n ẹ máa gbà ẹ máa ṣe kíní láyà ara yín wà lọ́ọ̀yà àdúrà yẹn téèyàn bá ṣe gbogbo ń bá jẹ́ ìnira fún yàn ọlọ́run ó bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú yàn wà lọ́ọ̀yà bó ṣe rí nu so ẹrú ọlọ́run kan wọ́n jí gbé gárúbà ló kọ rẹ̀ mùsùlùmí ni níbi ọ̀nà olówó tí fowó sànù ni wọ́n ti ní ti ń tajà wọ́n wá jí gbé wọ́n ti wá gba three million naira eh, lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ wọ́n á láwọn ó release wọn tó wọ́n á release náà wọ́n wá gbọ́rọ̀ yẹn wá wájú wa lónìí máa ní tọ̀ àwọn ìsáfò olóògùn ṣùgbọ́n àbẹ̀ lọ́hùn àìsàn gbogbo jẹ̀mọ́ náà ẹ dákun gbogbo jẹ̀mọ́ láhàúlà mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀bà ṣe ẹ sì bá rántí rẹ̀ lórí ìforíkalẹ̀ ẹ̀yìn ìkànnì pé gárúbà tí wọ́n jí gbé ní Taraba wọ́n ní níbi kan tó ń pè ní takùn náà pé ibi tí wọ́n jí gbé kọ́dà àwọn tó bá màmá rẹ̀ sọ̀rọ̀ lónìí sọ ẹni tá a máa sọ fún inú wọ́n ní tí a bá já fẹ́ bá màmá rẹ̀ sọ̀rọ̀ wọ́n wà á ti kẹ́bàá lẹ̀ wọ́n á ní máa bá a sọ̀rọ̀ tó bá já bá sọ̀rọ̀ wọ́n á máa yìí máa ní tó máa ti ń gbọ́rọ̀ bọ́n pàpà pàpà pàpà pàpà pàpà wọn wà ní màmá ìdè yẹ ó adé yẹ hàn na that gun we go take kill am o ó ní ẹ̀jẹ̀ ó sì máa gbẹ lára òun sẹ́ni pé kò sí àdánwò tí o sì lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run dákun bá a dá ẹrú náà padà ọba tó dá Musa padà fún ìyá rẹ̀ níjọ́ kínní àná ọlọ́run bá a dá Gárúbà padà fáwọn ẹbí rẹ̀ ọlọ́run tó dá Yakubu padà lẹ́yìn ọdún kejìlá ọlọ́run dákun bá a dá padà fún àwọn òbí rẹ̀ gbogbo tó ti wá sọnù láyé kálukú náà ọlọ́run bá a dá padà ọlọ́run wá ṣàánú wa dákun ẹ bá gbogbo ìgbèkùn ti àìsàn ọlọ́run bá tú wọn lẹ̀ gbogbo gbogbo tó bá sàn jẹ́ gbèkùn láyé kálukú wa ọlọ́run bá tú wa lẹ̀ ṣàánú wa gbàdúrà wa bí àbùkátà wa ẹnvẹ́lópù tí wọ́n fún yẹn àwọn ọmọ ìyá wa àwọn ọmọ wa ní UI university of ibadan àwọn ni wọn apin ẹ bá wọn fowó gidi bẹ àwọn ọmọ muslim community yẹn wọn wọn òróró ara làwọn ọmọ yẹn fi ń tọ́jú ara wọn náà fi ń tọ́jú àwọn èèyàn wọn ẹ dákun ẹ bá fi nǹkan bẹ̀ fún wọn gbogbo àwọn ọmọ yín náà wọn ò ní gbókun wá báyìí ẹrù tí abiyamọ ètú wò ọlọ́run níjẹ́ gbogbo wa bá wa ọlọ́run ṣàánú wa yóò lé wa kúrò re ẹ má gbàgbé wa ní mọ́ṣáláṣí afẹ́ kùn kó tó dinú Ramadan a sì fẹ́ àwọn fáànù sílẹ̀ fáànù yẹn afẹ́ dáadáa ọlọ́run kó sí rọrùn fún wa ọlọ́run kó ṣàánú wa kó lé wa kú kó má dín wa kú kó gbà fún wa kó má kọ̀ fún wa ìdí ìsìlámù náà ní kọ́ lọ́wọ́ forí wa sí má sẹ́bọ̀ má dolórí ibú torí pa afẹ́ jẹ afẹ́ mu gbogbo ore wa ọlọ́mọdé ọba bàjẹ́ gbogbo tí ń dùn wá ọlọ́run kọ́ bá a sànú wa ibi tí kálukú ti ń sunkún ọlọ́run sọ́dẹ̀ rí ibi tá a ti ń rẹ̀rẹ̀ ọlọ́run mẹ́jọ dẹkún gbogbo àwọn ọmọ wa tí wọ́n kàwé tí wọ́n ò rí iṣẹ́ iṣẹ́ àlùbáríkà ọlọ́run bá fún wọn gbogbo ọmọ tí ó tọ́jú àwọn òbí wọn ọlọ́run bá kó sí wọn nú gbogbo wa pátá ọlọ́run sànú wa gbàdúrà wa Allahumma لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين أنت بحاجتنا عليم وبالإجابة قدير وهو عليك يسير ولا حول ولا قوة إلا بالله قوموا إلى صلاتكم ẹyin ẹ á bá ọ̀tọ̀ wa náà gbogbo wọn wọ́n bá ń fi kan dáadáa sí i.